bisimilahi wakafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́run ọba ọ̀rọ̀ tí ó ṣe pé ó tún ṣe pàtàkì pọ̀ lè ní a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo apátápátá ńlá bùkátà sí ní pàtàkì jùlọ nínú àwùjọ ètà wà nínú rẹ̀ yìí tàbí kí n sọ pé orílẹ̀-èdè wa nàìjíríà abùkátà sí ẹ̀kọ́ tòní yìí púpọ̀ kílẹ̀ kọ́ ọ̀hún òní àmánàtù gbàfipamọ́ àmánà bó o la ṣe ní láre owó tí a kó sí a bó o la mójútó ọ̀rọ̀ àṣírí tí ń wa báwo ni o ṣe ní lò síta ẹ̀yin tẹ́ jẹ́ olórí àwa tẹ̀ ń dá a jẹ bó lẹ̀ ṣe ní sì wá dájẹ́ bó ní ìdáwájẹ́ yìí báwo ni ò ṣe ní jẹ́ ìbálẹ́jọ́ bó fún yín níwájú ọlọ́run bá tọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkí àmọ́ ìrẹ́tọ́ jẹ́ bàbá àwọn ọmọ rẹ̀ tó bí kábímọ kò nítumọ̀ kankan àwọn ọmọ bó lò ṣe ní wọn láre bó ló sì fún ọ lẹ́kọ̀ọ́ èyí tó yè kóró bákan náà ìrẹ́ bàbá ọ̀fẹ́yàwó onímẹ́lọ́lọ́run wí nù kúránì ọlọ́wọ́n sọ mẹ́wò ìyẹn lè bí ìyẹn lè fẹ́ mẹ́rin lọ́lọ́wọ́n bá wí nínú Quran pẹ̀lú àwọn májẹ̀mú ìtọ́rọ̀ mọ́ àwọn ìyàwó tó wá kó sínú lẹ́yìn ǹjẹ́ òun sojúṣe rẹ̀ pẹ̀lú wọn bí tó ń fún wọn abọ́ kan rá wọn láre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló kó sábẹ́ àmánà yẹn ni pé gbà fi pamọ́ àmánà ìfọkàntán kí wàá ní ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá àwọn àfọ̀nlógà wọ́n já mọ̀ pé ohun tí ń jẹ́ àmánà dídòlò kìyànà ni ìdàkejì ìjàmbá oní àmánà ńlọ́jẹ́ àjẹ́ pé àmánà ń gbà náà gbólóǹkà ni tó ṣe wípé ọ̀fẹ́jú pọ̀ àwọn ìtumọ̀ tó kó sínú ọ̀pọ̀ ọ̀pọ̀ gan lára àwọn nǹkan tí ó ń bẹ lábẹ́ àmánà ó ní àdá àmánà tó lọ́wọ́ lọ́mọ ó ní àmánà èyí tó ṣe pé ó tóbi jùlọ lábala ẹ̀sìn kó tó di pa lọ síbi àwọn oríṣiríṣi àwọn ọ̀nà èyí tí tí ó pín sí ẹ já alukur'an alápọ̀nlé kásì bójú wọnú sunan nabi wa muhammad sallallahu alayhi wa sallam káfí máa ọba tó sọ. So àti tí òjíṣẹ́ rẹ̀ anábìwá Muhammad àwọn ìyànjú tó náà gbà wá nípa bóò láṣẹ mójútó àmánà bóò láṣẹ ní di oníjàmbá ẹ̀dá táwọn èèyàn tí wọ́n fẹ̀mí fàyà balẹ̀ lé wa lórí nínú ayé alukur'an nínú suratu nisa ayé ẹlẹ́ẹ̀kejìdínlọ́gọ́ta fifty eight Allah subhanahu wa ta'ala ọlọ́run pani láṣẹ níbẹ̀ oníkàmójútó àmánà ká sì mú ká pè fáwọn tó bá yẹ ká pè fún bákan náà ọlọ́run bá bu ẹnu àtẹ́ lu ìwà jàǹbá bẹ́ẹ̀ ló sì wà nínú sọ́ra kúrò ń bẹ̀ nínú àyà ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé inna Allaha ya'murukum an tu'addul amanati ila ahliha ọlọ́run dájúdájú òun ọlọ́run bá òun pa yín láṣẹ àṣẹ kínni àti wàdùlẹ̀ àmàna ti ilá àhàlíyà àwọn nǹkan gbà fi pamọ́ ètí ń bẹ lọ́wọ́ yín ẹ lọ́ọ́ mú fáwọn tí wọ́n ní yín bá ti béèrè rẹ̀ ẹ̀mí ìfalẹ̀ ẹ̀ ètí lọ́ọ́ mú fún wọn. bàbá Ibn Kathir kọ́lọ̀nkọ́ba ní kẹ́ bàbá wọn ní innaha aamatun fi jami'il amanati al-wajibati ala al-insan wa hiya naw'an. wọ́n ní àyà yìí àyà tó ṣe wípé ìdájọ́ ọ̀nù rẹ̀ kò tán gbogbo ohun tó bá ti ń bẹ ní àmánà ńlá àyà yìí òní ń bá wí lọ́rọ̀ ni o níṣe ni bó tilẹ̀ yẹ pé ó pín sọ́nà méjì ní gbogbo ohun tó ọ̀ràn yàn fọ́mọ ẹ̀dá ènìyàn wọ́n ní gbogbo ẹ̀ ní àyà yìí ńlọ́kọ́nú wọ́n wá lóríṣìí méjì ni nǹkan àkọ́kọ́ huququllahi ta'ala min salatin wa siyamin wa gharima irun tá a bá ń sọ nípa àmánà irun náà tó kó sábẹ́ àmánà ẹni pé lára àwọn àmánà lára àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ètò kan pa jùlọ léyìí tó ti pé agbọ́dọ̀ fìràrè tá a gbọ́dọ̀ mójútó onírun ńlọ́wà. ó kì í lásìkò rẹ̀ láì ní ya akíkandá kan sí tó sì ní kíníkì pé ìrun àkípọ̀ níjọ lọ́wọ́n bá lójú òun fún lọ́wọ́n bá wí ẹ̀dá nù ẹ̀dá lẹ́ni tó ti pé tọ́ọ̀ bá jẹ́ lówó abọ́ fẹ́ fún lówó kan ní ìsìn bóyá wàá fún ní owó oṣù mẹ́fà òfojú ẹ̀ ráre òfin gbolẹ̀ owó iṣẹ́ rẹ̀ ọwọ́ á fún lówó oṣù mẹ́fà lẹ́ẹ̀kan náà yóò kọ́ banújẹ́ ṣùgbọ́n inú rẹ̀ ọmọ dùn á pé á òjijì lówó ìwà bá mi o á ń fọkàn sí so òun fi ọlọ́wọ́ bá wí ẹ̀ dànù yẹn ni pé àmánà lára ń tó kọ́nu oní huququllah àwọn tó jẹ́ ìwọ̀ àtẹ̀tọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nírun ni láwẹ̀ ni àbáwọn nǹkan mìíràn àwẹ̀ ọgbà lásìkò rẹ̀ ọgbà níbàámu sí sóòmù lèrò ìyá tìyí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ máa gbàwẹ̀ torí parí lè tẹ́sù bákan náà ẹ fi àdàgbà àwẹ̀ yín gbígbà ẹ fi rọ̀ dọ́dún mi torí parí ilé tẹ́sù náà a wà á gbà á lẹ́yìn tó jìnnà sí gbogbo ntọ́lọ̀ ní a jìnnà sí àwọn tí wọ́n fẹ́ ká ṣe níbi àwẹ̀ a wá ṣe bàbá ti ṣe báwọn ẹ̀tọ́ ọlọ́run ọba níbi àwẹ̀ àti pinnu. nkẹ́lẹ́ kejì tó kọ́nu huququl ibad onítọ́jẹ́ àwọn ẹ̀tọ́ ọmọ ẹ̀dá ènìyàn kàlùwàdá rìn gẹ́gẹ́ bí àwọn ntí à ń fi sí a lọ́wọ́ bàbá ń fi sọ́dọ̀ bàbá ń kó pamọ́ nígbà tí n bá dé ń wà á gbà á wà dé àná ṣùgbọ́n àwọn nǹkan wọn ní gbogbo ẹ̀ pátápátá ńlọ ọ́nà ìyẹn ọ̀rọ̀ bàbá wa Ibn Kathir kọ́lọ̀ ń kọ́ba nìkẹ́ wọn. àyà mi Ọlọ́run bá subhanahu wa ta'ala nígbà tí ń sọ nínú Suratul Mu'minun nípa àwọn tí wọ́n fi àlùjáná onídẹ̀ra tí wọ́n fi ṣe ìfàjẹ́ níbẹ̀rẹ̀ àyà oníkọ̀dé aflahal mu'minun àwọn onígbàgbọ́ òdodo wọ́n ti jèrè wọ́n ti là wọ́n ti ṣoríire ó wá ń ka àwọn ìròyìn wọn ó wá ń ka lọ tí ìdórí e walladhina hum li amanatihim wa ahdihim ra'un àtàwọn tó ṣe wípé àmánà wọn ní tí a fi sí wọn lọ́wọ́ ní tí a ní wọn mójútó àtàwọn àdéhùn tí wọ́n ṣe fáwọn èèyàn rọ́ọ̀n wọ́n jẹ́ ní tó sì pé a máa ń sọ wọn kì í ra àmánà wọn kì í ra láre àdéhùn tí wọ́n ṣe wọn kì í yapa rẹ̀ wọn kì í jàǹbá dípò jàǹbá wọn ò mójútó wọn ò sì dípa wọn pè. nínú àyà mi ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé yá ayyuhal ladhina amanu la takhunu Allaha war rasul watakhunu amanatikum wa antum ta'lamun. ọlọ́run lẹ́yìn tí ẹ gbà mí gbọ́ lódodo la takhunu Allah ẹ má ṣe jàǹbá ọlọ́run ọba tó dá yín o ẹ má jàǹbá ọlọ́run ẹ má jàǹbá òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam watakhunu amanatikum torí gbogbo ìgbà tẹ́ ẹ bá ti lè ń jàǹbá níbi owó ọ̀rọ̀ àṣírí tí a fi sí yín lọ́wọ́ àbáwọn pọ̀kátọ́ yẹ kẹ́ ẹ ṣàmójútó rẹ̀ bí tẹ́ bá ti lè ń jàǹbá ń bẹ́ẹ̀ ẹ̀ ń jàǹbá ọlọ́run àtòjúṣe rẹ̀ nánú wa antum ta'lamun léyìí tẹ̀sí mọ̀ wípé ń tẹ̀ ń ṣe ìtì ọ̀dà ẹ̀ mọ̀ pé ìjàǹbá ni. àyà yìí á rí nínú suratul anfal àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì ìyẹn thirty seven. àwọn àyà yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn àyà míì tún ń bẹ o gbogbo ẹ̀ ń dá lórí wípé àní kásárì pé à ń pé àdéhùn ni ká sì jìnnà sí ìjàǹbá ní ṣíṣe baba ibn kathir kọlọ̀n kọ́ba nìkẹ́ wọn nínú tíra wọn tafsirul qur'an al-azim baba ní wal khiyanatu ta'ammu dhunuba as-sigar wal kibar wa ibn abbas radiyallahu anhuma fil amana qala al-a'malu allati u'tumina 'alayha al-'ibad baba ibn kathir wọ́n ní ti ń jẹ́ khiyana ìyẹn jàmbá wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ pátá ńlọkọ́nu ẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ pátápátá lábẹ́ ìjàmbá lábẹ́rẹ̀ lọ́wọ́ baba ibn abbas kọ́lọ̀ nǹkan bá ní yọnu sí i àwọn ń sọ nípa àmánà wọ́n ní tí ń jẹ́ àmánà àlẹ́ àmánà lẹ́tì ó tó mìíràn àlẹ́ àlẹ́ ìbáàd gbogbo àwọn aṣẹ́ èyí tó ṣe wípé wọ́n fẹ̀mí fàyà balẹ̀ lé ẹ̀dá lórí pé iṣẹ́ yìí yóò ṣe bó ṣe yẹ kò ní jàǹbá ń bẹ̀ wọ́n ní tí ń jẹ́ àmánà eléyìí jẹ́ díẹ̀ náà àwọn àyà alukur'an ètò wa lórí mímọ pé àmàánà àti pa àgbọ̀dọ̀ jàǹbá rẹ̀ wàkọ́lá sallallahu alayhi wa sallam fìlà amúlẹ̀ mi rọ́ọ̀dì à tabatu wọnú àdìfì náà òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé àwọn àmàánà àwọn nǹkan gbà fi pamọ́ lówó ni lọ́rọ̀ ni lásìrí ni tí a fi lé a lọ́wọ́ ànábì ni bójú bá yẹjú ká má jẹ́ kó ń wọ́ yẹun o ọ̀rọ̀ tí wọ́n fi sí ọ lọ́wọ́ má tu ta o owó tí wọ́n fi sí ọ lọ́wọ́ tó ló bá ti fẹ́ gbà tètè yá a kó fún un. nínú hadith anabi sọ pé adil amanata ila mani tamanak wala takhun man khanak. hadith yìí àrínú sunanu abi dawud nínú bábìl buyun báàbù rọ́jòl ya'khudhu haqqahu min taati yadihi. yẹn ni wípé òjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé adil amana talamani tamanaka amana máa pè ọ̀rọ̀ tí a fi sí ọ lọ́wọ́ owó tí a kó fún ọ bólówó bá ti fẹ́ lò ti lọ fowó lówó lówó rẹ̀ wala takhun man khanak ẹ̀ ń bá jàǹbá rẹ̀ má jàǹbá rẹ̀ o ṣùgbọ́n ìwọ ṣe dáadáa sí i padà àdìfì bákan náà àrùnú súnánù àtìrìmẹ́bì àwọn náà mú àdìfì wá nínú báàbù àlùbọ̀yọ̀n bàbá Tirmidhi sọ pé hadha hadithun hasanun gharib yẹn ni pé àdìfì yìí ànábì fi ń pa wá láṣẹ ni àwọn tí wọ́n bá kó sí wa lọ́wọ́ tọ́jẹ́ nǹkan àmánà nǹkan àfipamọ́ nǹkan gbàgbà àfipamọ́ nǹkan àfọkàntán ànábì ni wọ́n bá ti béèrè ti lọ́ọ́ fẹ́ tó ní o má sì jàǹbá ẹ̀ ń tó bá jàǹbá rẹ̀ ànábì tó wá ń sọ láàyè míì lẹ́yìn tó fi ń bu ẹnu àtẹ́ lu ìwà ìjàmbá ó já mọ̀ wípé lára àwọn àmì tá a fi dá mùnáfìkì mà oníjàmbá ńlọ́wà nínú hadith òjíṣẹ́ Ọlọ́hun bá sọ pé ayatul munafiki thalathun idha haddatha kadhiba wa idha wa'ada akhlafa wa idha tumina khan. Ànábì sọ pé àwọn àpẹẹrẹ mẹ́ta àwọn àmì mẹ́ta ńlá fi máa mùnáfìkì sọ̀bẹ́ sí lu alágàbàgebè ẹ̀dá àmì mẹ́ta ńlá fi mọ̀ wọ́n. àmì alákọ̀ọ́kọ́ tó bá sọ̀rọ̀ irọ́ ní ọ̀pá ó ní rí òótọ́ kankan dì mú ní gbogbo rẹ̀ tó sọ pátá. wàyídà wàhádà bí mùnáfìkì tó bá sọ̀rọ̀ ìdà wàhádà àkàlàfà yọ jàǹbá àdéhùn kò ní pé àdéhùn tó ṣe ìmúṣẹ kò ní dé bàdé rẹ̀ wáyídà ọ̀túnmínà khan bó bá tún á lọ dára dé tọ́ lọ gbára lé mùnáfíkì yọ jàǹbá rẹ̀ ni àwọn Yorùbá ní ẹni àfẹ̀yìntì bí ọba yẹ wíwí ní wí mùnáfíkì ò ní sọ fún ọ máa jóǹsó mọ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ mùnáfíkì ó wì yá máa gbìyànjú máa wẹ̀yìn o kọ́mọ̀jẹ̀ bọ́ máa jó òní rẹ̀ nìkankan lẹ́yìn rẹ̀ mọ́ yẹn ni pé nu hadithi yìí anabi jí sàlàyé àwọn àmì mẹ́ta léyìí tó ṣe pé àáfin ma mùnàfìkì yàtọ̀ sẹ́ńtọ́ jẹ́ mùmínì tòótọ́ mùnàfìkì wọ́n bá ní ẹ káàárọ̀ o yà wò ta kó o tó da lóhùn bóyá òru ní í ṣe ẹ káàárọ̀ bọ́ bá ṣàdéhùn ẹgbẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú wa ní pàtàkì lọ nílùú ti àyíká wa yìí tábà débẹ̀ creation of job àápèsè sẹ́fún yín ìlú ó ṣe gbá ìlú ọ̀ṣàwò títí yín yọ́yọ́ kòlòkòlò yọ́yọ́ kòlòlò iná ìjọba tọ́mọ́lẹ̀ omi ẹ̀rọ tọ́patìrín lọ́fun ẹ̀jẹ̀ wọn ó débẹ̀ tán bí wọn bá débẹ̀ tán ìpàkọ́ wọn ó sọ wọn ò tiẹ̀ ní wá mọ́ ibẹ̀ ni abárílà àmọ́ lójú so ìwà mùnáfìkì òǹlẹ̀lẹ̀ yìí lára àwọn kan ti ń da ìlú orú tìlú òfin da òǹlẹ̀lẹ̀ yìí àmì kẹta ni wípé bẹ́ẹ̀ bá dara dé mùnáfìkì yọ jàǹbá yín yẹnni pé àwọn àhàdífì yìí òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam ó fi ń ṣe ìlọ́ọ̀kì fún ani ká má jẹ́ oníjà ń bẹ́ẹ̀ dá ṣùgbọ́n àwọn àdéhùn tá a bá ṣe fáwọn èèyàn kárí pé àdéhùn náà à ń pè é. kódà nu hadith mi anábì mi sọ nípa ọlá ẹ̀san tó tóbi tí ń bẹ fún ìmọ̀ pé àmánà ká jẹ́ ẹni táwọn èèyàn tí wọ́n fẹ̀ mí fàyà balẹ̀ lé lórí nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sọ pé al-khazin al-amin alladhi yunafidhu يعطي ما أمن به كاملا موفرا طيبا به نفسه Ànábì sọ pé ẹni yòówù tó bá ṣe pé khazinu ni al-amin ẹni tí wọ́n kó nǹkan sí lọ́wọ́ tó wá jẹ́ ní ìfọkànbalẹ̀ lé lórí ẹni yìí yunafidhu ma umira bihi kamilan ogun tí wọ́n bá kó sí lọ́wọ́ pẹ̀tọ̀ ṣe nǹkan báyìí gbogbo ẹ̀ pátápátá ni yóò ṣe pérépéré owó yìí àfáwọn aláìní yóò mú dọ́dọ̀ wọn bọ́ọ̀lù lòyí lọ́mọ fáwọn èèyàn tí wọ́n bẹ ní kọ̀ǹsẹ́ǹsì rẹ yóò sì mú débẹ̀ irú ẹni báwọn ó ń ṣe tinú tinú tinú dídùn tinú dídùn ìní fi ń ṣe fàjàdì fáwọn ilà lẹ́dí omira láhùn bíi ẹni tí ẹni kọ́ lọ fún nìkan ó sì mú un débẹ̀ ẹnìkan wá kó sàkà fún ọ pé tọ́ àwọn aláìní bá ń kó fún un kì í sọ pé màá ṣáájú láti ṣókòrò pé ah, ọlọ́run ṣeun ìwọ náà lè jẹ́ kan ṣùgbọ́n àwọn aláìní bá ń kó fún un ìní àwí ẹ bá wá pé ní tíyan ní pé tọ iṣẹ́ báyìí ṣe tó ìṣiṣẹ́ nù dójú àmì ládàá tí ọmọ bẹ fún ni pé ahadul mutasaddiqin wọn kọ ọkọ tiẹ̀ náà lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan náà wọn tó ṣe wípé wọ́n ṣe sàárà ni kódà gbàtánà bíi ti ń sọ nípa ìdàkejì àmánà òun náà ni ìjàmbá wọ́n jẹ́ àmọ̀ wípé ìjàmbá yìí nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ńlọ́wà kódà afa wa dábí kọlọ̀nkọba ní ike wọn nínú tíra wọn alikabayir lára tí a kàkà wọn ara ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi tá a gbọ́dọ̀ jìnnà sí tá a gbọ́dọ̀ sá fún oníkìyànà ńlọ́wà bàbá sọ pé wàlìkìyànà tó fi kulli shay'in qabihatun wa ba'duha sharrun min ba'din wa laysa man khanaka fi falsin kaman khanaka fi ahlika wa malika wartakaba al-'idham. bàbá ní alìkìyànà jàǹbá níbi gbogbo nǹkan ntó burú jáì ni ó ní jàǹbá jẹ́ níbi gbogbo nǹkan pátápátá. wà bá a dùn ha sharumi bad apá kan nù jàǹbá ó mà tóbi jura wọn lọ wọlé ìsàmì xaanaka fi falsin ẹni tó ti pé ó jàǹbá rẹ níbi owó tí ò lásù sí a lè fi wé ẹni tó ti pé ó jàǹbá rẹ lára ọmọ lára ìyàwó àti níbi àwọn dúkìá lè tọ́pọ̀ rẹpẹtẹ wọ̀rọ̀tàkàbàlẹ̀ àìdọ́m tó tún wáá dá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ńláńlá ntí akàfẹ́ káàmà ni wípé lára àwọn ẹ̀ṣẹ̀ ńlá èyí tó tóbi oníkìyànà jàǹbá ńlọ́wà. òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam anábì náà tiẹ̀ lámọ́lẹ̀ wá ń kéke pé la imana liman la amanata lahu wala dina liman la ahada lahu. Imam Ahmad ní agba hadithi wa nínú musnad wa bákan náà bàbá wa ibnu hibban àwọn náà gbà wá àti bàbá wa albayhaki àwọn náà gba hadith yẹn wá kí wọ́n á nìtumọ̀ rẹ̀ anabi ni máa ń la àmánátà làwọ̀ ẹ̀ńtà bá ti lè fẹ̀mí fàyà balẹ̀ lé lórí irú ẹni báwọn láàyè ìmánà làwọ̀ kò sí ìmánì fún nítọ̀ kò gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìmánì ara ó ti yòrò ó ti pòórá kò sí ìmánì fún wàlá dínà liman la àhàdà làwọ̀ bẹ́ẹ̀ náà ń tí ọ̀bá ládéhùn irú ẹni báyìí náà kò lẹ́sìn kò sẹ́sìn fún ọba kàn kírun ọkàn kírun lásán ni ọba ń forí sọlẹ̀ ọkàn ń forí sọlẹ̀ lórí arọ́ ni ọlọ́wọ́ bò ní tí ó fi ẹ̀sìn rẹ̀ kò ní tí ó fi ṣe. tó bá ń sọ nípa àmánà àwọn tí ń bẹ lábẹ́ àmánà ọmọ pọ̀ ìkíní alẹ́ àmánà tó lọ́rùn ọ̀dùnmá ó ní àmánà èyí tó tóbi jùlọ àmánà èyí tó tóbi jùlọ yìí òun náà ní ẹ̀sìn ẹ̀sìn ìtọ́nà ọba tó fi rán àwọn ànábì ọlọ́run tó fi rán wọn sí wa ní pàtàkì jùlọ ẹ̀sìn Islam ètò fúnra ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa tamassuku bihi tábà ń sọ nípa pé ẹ̀sìn àmánà ni yẹn ni wípé a gba ẹ̀sìn a gba músínkún a máa ṣe àwọn iṣẹ́ ìtẹ̀sìn bá ní ká ṣe tọ́nà bá ní a jìnà sí a jìnà sí. nínú suratul Ahzab aya seventy two níbẹ̀ Allah subhanahu wa ta'ala sọ wípé. So inna aradna al-amanata ala samawati wal ard wal jibal fa abayna an yahmilnaha wa ashfaqna minha wa hamalaha al-insan innahu kana zaluman jahula ọlọ́run ní dájúdájú òun ọlọ́run ọba aradna al-amanata ala samawati wal ard nǹkan gbà fi pamọ́ àmàna àfilọ́sánmà méjèèjì bó ṣe tóbi tóun pétọ́ sọ́ọ̀bà ni gbé dání bẹ́ẹ̀ ni ọlọ́run fi lọ sóògbé àmánà dání àwọn òkè tó tóbi tó tóbi ọlọ́run fi àmánà lọ pé sóògbé dání fa abayin sánmà kọ̀ ilẹ̀ kọ̀ àwọn òkè kọ̀ wọ́n lámánà kò síbi táwọn ọgbà sí àwọn ò lè dàgbé wọ aṣọ àkànnàmí ni ha wọ́n bẹ̀rù ọlọ́run pé àwọn ò ní lè pé ṣùgbọ́n mẹ́ẹ̀dẹ́ ènìyàn wàhámàlà àlè ìsàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ tẹ́rí sí i látàrí wípé innahu kana zaluman jahula alábòsí ẹ̀dá lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn aláìmọ̀kànmọ̀kàn ńlọmọdé ènìyàn ńlọjẹ. bàbá wa Qurtubi nínú tírà wọn alijamiu li ahkamil Qur'an ìgbà tí a ń sọ̀rọ̀ lórí àyà yìí wọ́n ní al-amanatu ta'ummu jami'a wadha'ifi ddin wọ́n ta bá ń sọ nípa àmàna gbogbo ń tọ́jú ọ̀rọ̀ ẹ̀sìn pátápátá ńlọkọ́ọ́nù lára rẹ̀ tabligu ddin ìjínrere ẹ̀sìn ìmú ọ̀rọ̀ nípa Islam détígbà àwọn ènìyàn àmánà ni gbogbo ntọ́ ọba ti mà lábalẹ̀ ẹ̀sìn wọ́n náà ti dà á fà ń bẹ́nu wọ́n náà ti dùn mímọ̀ lábala nu wọ́n á máa kéde rẹ̀ fàyè nínú hadith balẹ̀gò àní wọ́lọ̀ àyà bó ṣe ààyè ẹ̀yọ kan ṣoṣo ńlọba mọ ìtumọ̀ rẹ̀ tọ́ ọmọ àwọn ìdájọ́ tọrọ ma wọ́n náà ti dà á fà lábala bẹ́nu máa kéde rẹ̀ fáwọn èèyàn ó ti di onímọ̀ lábala bẹ́nu yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ba òmànà òláì ni wọ́n jẹ́ ẹni ìfọkàntán ẹni tọ́lọ́wọ́n bá fàyà balẹ̀ lé lórí lórí iṣẹ́ tọ́lọ́wọ́n pé tọ́ iṣẹ́ yìí wọn ò lè jàǹbá rẹ̀ wọn ò wí láwìí pé wọn ò jẹ iṣẹ́ náà dojú àmì fáwọn tí àrùn wọn sí òjíṣẹ́ ọlọ́wọ́n ba sallallahu alaihi wasallam sọ pé àà bó o láti jẹ́ aláta àmì náà ni wàhánà àmín máa ń fi sàmà ṣé ẹ fẹ́ gbà mí gbọ́ ni ẹ fẹ́ fẹ́ mi fàyà balẹ̀ lé mi lórí ni tó ń sọ bó ti jẹ́ wípé ọlọ́run bá ti ń bẹ ní sánmà ọ̀ràn mi ń sẹ̀ ọmọ pé àmínú ni mí ọlọ́run fàyà balẹ̀ lé mi lórí. yàtí ni khabaru sánmà ọ̀rọ̀ náà a máa wá dé bá mi láti sánmà nípasẹ̀ malako jibiril láàárọ̀ àti níyàlẹ́ta ìjàmbá rẹ̀ sẹ́yìn yẹn ní wàá jàmbá ìnípa àwọn ànábì ọlọ́run bá olùpẹ́ àmánà òní wọ́n jẹ́ àwọn náà jẹ́ akọ́ṣe wọn náà káà náà kájẹ́ kan nínú àwọn tí ó máa pé àmánà gbogbo ntọ́ lọ́wọ́ bá bá ṣe fún ọ ní dẹ̀ra pátá owó lọ́wọ́ bá fún ọ ní àmánà ni owó ọlọ́wọ́ bó béèrè rẹ̀ lọ́ọ̀rẹ́ lọ́jọ́ àlùkìyámà níbo ló ti kó níbo ló sì ná sí yẹn ni pé owó lára ntọ́ lọ́wọ́ bá tí ó béèrè nípa rẹ̀ àmánà ló náà jẹ́ nǹkan gbà fi pamọ́ ni níbo ló ti rí níbo ló sì ná sí ṣé o fi mutí nídìí ọtí pẹ̀lú tí máa ń ya ọlọ́rẹ̀ serve them all ya ẹfun gbogbo wọn lọ́tí ayọ̀kọ̀kọ́lẹ́fọ́n ni ẹfun mẹ́ta mẹ́ta sí i ò ní tìjú àmọ́ náà owó tọ́lọ́mọba tó fún ọ o sì ń ra aláre o sì bẹ̀rù ọlọ́mọba ìyàwó ń bẹ ńlé ọmọ ń bẹ ńlé ebi ń pa wọn wọn ò rásọ wọ ni ń wọ ọwọ́ àdèdè ọtí ọwọ́ àǹsẹ̀ sáfù dẹ́mu ọ̀l sọ wá ní àmọ́ náà báyìí sọ wá pé ń tọ́lọ́mọba tó làbọ̀ ọlọ́run nǹkan gbàfipamọ́ ni dúkìá ń lówó tí ń bẹ lọ́ọ̀rẹ́ ń jẹ́ ẹ̀ torí àwọn tálíkà lọ́lọ́run fi ṣèwọ́ lólówó kó lè bá a máa wọn kó lè bá láàánú wọn lójú tálíkà mélòó lọ wá kún lọ́wọ́ tálíkà mélòó lọ sànú èèyàn mélòó ní ń tara rẹ jẹ nínú owó rẹ tó ń ti bó ṣe pọ̀ tó náà yẹn ni pé owó tí ń bẹ lọ́wọ́ rẹ náà àmánà ni ọlọ́run ọba yóò béèrè lọ́wọ́ rẹ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ ìrẹ́tọ̀ jẹ́ obìnrin bí a lọ mọ̀ pé àmánà nìwọ náà tún jẹ́ yẹn ni pé abẹ́ rẹ ntọ́lọ́wọ́n ọba tó fi pamọ́ síbẹ̀ àmánà ni ẹ̀dọ́ náà kankan ò ṣí ọ lásọ̀wọ̀ àfẹ́ntọ́jẹ́ ọkọ rẹ nìkan bọ́ba ti á tọ́ba jẹ́ pé gbogbo ọba ya a ajẹ́ pé ò ní àmọ́ nẹ̀nu ntọ́lọ́wọ́n ọba tó fi sí ọlọ́dọ̀ ò ti ra láre nu ìdẹ́tọ̀ jẹ́ olùkọ́ àwọn ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ tẹ́ni kọ̀ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ ilẹ̀ rẹ̀ tọ́ jẹ́ àfáàní àbí rẹ̀ tọ́ jẹ́ olùkọ́ nílé ìwé gbogbo yín pátá àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ yín tí ń dájọ́ sí ọlọ́dọ̀ àmọ́ náà gbogbo wọn jẹ́ nǹkan gbà ni tó yẹ pé yóò béèrè lọ́rọ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù èrò Ọlọ́run ọba sì máa bà mí látara àwọn ilé ẹ̀kọ́ kan tí wọ́n pèrè àwọn ní private school ẹni pé ilé ẹ̀kọ́ aládàáni àwọn náà tún máa sọ pé tọ̀ private lesson ọ̀nbẹ general lesson ó tún bẹ àà ní private school bóòlù sí kò yẹ kó rí báwọn àti ẹ̀gbọ́n ti ilé ẹ̀kọ́ ìjọba dandawi èyí private lẹ́yìn pera yín àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ilẹ̀ ń gbà lọ́wọ́ àwọn òbí ọmọ ẹ̀jẹ̀ abẹ́rù lọ́wọ́ bá ọmọ tí ń bẹ lábẹ́ wáyé àmọ́ nàníyàn jẹ́ ẹ̀jẹ̀ á fún ọ lẹ́kọ̀ọ́ léè tí ó gíríkì ẹ̀kọ́ tí ó jẹ́ kí wọ́n jẹ́yàn ẹ̀kọ́ tí ó jẹ́ kí wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ba bákan náà ìrẹ́tọ̀ jẹ́ bàbá àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ àmọ́ nàní ẹ jẹ́ lọ́rùn rẹ̀ nǹkan gbà fi pamọ́ òní ẹ jẹ́ léyìí tó ti pé ọgbọ́dọ̀ rà láre sọ ọgbọ́n tọ́lọ́ ọba sọ nínú Suratu Tahrim ayé ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni àléyà malaikatun giladun shidad la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ọ̀n lẹ́yìn tẹ́ gbàgbọ́ lódodo kó anfusakum ẹ ṣọ́ ẹ̀mí ara yín ẹ ṣọ́ ti ọmọ yín kó ń bi kíni àti tìyàwó kó ń bi yàná iná tó ṣe pé waqudu an-nas ara ọ̀tọ̀ lọ́nà ó fi máa kóná tó bá dá lùkìyàmà bí ṣe ń fìyàn kó iná bẹ́ẹ̀ ni ó máa fi òkúta kóná tó bá dá jọ́gbìn dàlùkìyàmà waqudu an-nas wal hijara bí ṣe ń fìyàn kóná mùnàfìkì ọlọ́run ó fi kóná kẹfẹ́rí ọ̀ṣẹ́bọ ọlọ́run ó fi kóná tó bá jẹ́ ògbìn dàlùkìyàmà àwọn òkúta tẹ̀ ń sigidi ọlọ́run ó fi kóná lọ́jọ́ ògbìn dàlùkìyàmà wàkóòdù anas wàlímàlà àwọn mẹlẹka ta wí láyà àsúná lọ́wọ́ ma àmọ́ra wọn wọn kì í yapa àṣetọ́lọ́wọ́ bá pa wọn ọwọ́ ntọ́lọ́mbá ni wọn ò ṣe níṣẹ́ nìkan òní ẹ̀ máa ń ṣe yẹn ni wípé rẹ̀ tọ́ jẹ́ bàbá ń táwọn afáàtì yẹn sọ ń pa àyà ni wípé bó o láàṣẹ sọ́yàwó àtọ́mọ kò ń bínú wọn ni ọ̀nà tá a gbà síbẹ̀ ni wípé ká fún wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kóró kájọ wọn gbẹ́kọ̀ọ́ yé nípa ẹ̀sìn wọn ìyàwó rẹ̀ tọ́jú rẹ̀ dáadáa jíjẹ mímu dípò ń pèsè rẹ̀ àwọn ọmọ rẹ̀ fún wọn ní ẹ̀kọ́ tó yẹ kóró rán wọn nílé ẹ̀kọ́ tí wọn ó ti lẹ́kọ̀ọ́ nípa ìbẹ̀rù Ọlọ́run ba nípa bóòlù àṣẹ sí Ọlọ́run ba bóòlù àṣẹ máa ń bá èèyàn gbé láàrin àwùjọ gbogbo àwọn ẹ̀kọ́ yìí à ń láti rí pé a fún wọn yẹn ni pé lára tí àmánà tó kọ́nu òní à ń gbọ́n lára tí àmánà tó kọ́nu ìrẹ́tọ̀ jẹ́ òṣìṣẹ́ lọ́dọ̀ ìjọba àbọ̀ jẹ́ òṣìṣẹ́ lábẹ́ aládàáni kan ibi tó wà náà àmánà ni ọ máa wo sẹ́run ni owó tí a ń fún mi ò tó mi bówó tí a ń fún ọba tó ọfiṣẹ́ lẹ̀kọ́ wábò mí lọ ṣùgbọ́n lókùnbà tó bá sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì ń fọ́ lówó níparí oṣù tẹ́ ń tọwọ́ gbàá àsìkò iṣẹ́ òun láti máa wáyé bí o bá ti á ti ọlọ́run yà kú mbẹ́ wàyí la wọ́n máa kọ ẹ̀sẹ̀ lẹ̀ fọ lórí wípé ọ̀hún ra àmánà ọ̀hún ra láre ẹni pé láti jẹ́ ká bẹ̀rù ọlọ́run bá àwa tá a jẹ́ olórí àwa tá a jẹ́ aláṣẹ àwa tá a bẹ nípò tọ́ga àwọn tá à ń ṣèjọba lé lórí àmánà làwọn náà tún jẹ́ lọ́rùn ẹnìkọ̀ọ̀kan wa báwo la ṣe ń ṣe wọ́n sí ẹ́ iná ẹ̀ máa lọ lọ́dọ̀ tẹ̀yìntẹ̀ màjẹ́ aláṣẹ àwa amàtí fínà kan amàtí fojú kaná ọjọ́ màtí pẹ́ ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ee bí náà bá ti dé up kìíní kan ẹ̀ bẹ̀rù ọlọ́run ọba ojú ọ̀nà tiwọ̀ ọ̀dà ojú ọ̀nà tiyín ọ̀dà àwo ò omi tọ́ da àárí mu ẹ̀yin sì ń romi tọ́ da ẹ̀ ń rí mu ẹ ti ń dọ̀yà àmánà àwọn tọ́nà wọn bá kó sí yín lábẹ́ ẹ ti ń ra wọn láre òjíṣẹ́ láwọn bá sallallahu alaihi wasallam ó ń sọ fún àbúrò rẹ̀ ràkọ́lọ́mbà níyọnu sí wípé lára àwọn àpẹẹrẹ tẹ́ẹ̀fì mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ ó ní ìdá usnidal amru ila ghayri alihi fantadiri sáà àwọn tí yẹ kán ra nǹkan láre tí a bá ti ń ra láre ẹ máa gbà pé àsìkò ọjọ́ àlùkìyàmà ó ti tọ́nu ilé ayé ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dọ̀nù ó ń lọ síbi pé yọ parí ilé ayé ti ń tẹnu bodò lọ́nu tó bá ti di pé bá ti ń ra àmàna wọn ra láre òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alaihi wasallam sọ pé kullukum ra'in gbogbo yín pátápátá adarànjẹ ńlẹ́jẹ́ gbogbo yín pátápátá alákòóso lọ́lọ́run bá fi yín ṣe láwọn ààyè kọ̀ọ̀kan yìí tẹ́ ẹ dì mú wa kullukum mas'ulun gbogbo yín pátápátá ńlá sì bí lérè gbogbo yín pátápátá ńlẹ́ wàá rojọ́ níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo yín pátápátá ńlá bí lérè nípa àwọn tá a ní kẹ́ ẹ dàjẹ́ ǹjẹ́ ẹ dà wọ́n wọ̀ gbẹ́ bí abẹ́ ẹ dà wọ́n wọ ojú ọ̀nà yẹn pátápátá jẹ́ ògbìn dàlọ́ kíámẹ́ lára tí wọ́n béèrè lọ́ ẹnì kọ̀ọ̀kan wa òní àmánà yìí ńlọ́jẹ́ níjókòó tí ń bọ̀ lágbára lọ́wọ́ bá a tún máa tẹ̀ sí iwájú níta ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun náà ni àmánà nǹkan gbà fi pamọ́ mú dání lọ́rọ̀ ni láṣìírí ni lówó ni àmánà gbogbo rẹ̀ o ẹ̀já bẹ̀rẹ̀ lọ́wọ́ bá o kọ́lọ́mù bá kó ṣe ẹnì kọ̀ọ̀kan wà lọ́mọ àlùjánà ọlọ́mọ ṣe wá lọ́mọ náà alọ́mọ jẹ́ àlùná mimman yastami'una al-qawl fayattabi'una ahsana أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب